ومن حديث النبي صلى الله عليه وسلم إن أكل أحد طعاما قط خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده أن كنت زوجة تاريخ كله لكم في كما كان النبي داود عليه السلام anabi ọlọ́run nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ti ń jẹ. eléyìí túmọ̀ sí wípé kò sí dẹ́yìn oṣù wà láyé kódà kí èèyàn jẹ́ ẹni tí mójú tẹ̀sìn dáadáa èèyàn ẹni tí sì ń bẹ láyé tí ń bẹ láyé lálàáfíà tí nǹkan kan ṣe àwọn ni ẹni tó rọrùn fún láti jọ́sìn ilé ìṣèlú àsìkò rí rẹ̀ dá wa. téèyàn bá wá wà téèyàn sẹ̀mí tí ò kọjú mọ́sẹ̀ rẹ̀ tí ò mójútó tẹ̀sí rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n tí ò bá fẹ́ para rẹ̀ tó padà máa jẹ àárọ̀ islam ò sì fẹ́ ká jẹ haram rẹ̀ ló ṣe ní kó ní kálukú ṣe fámẹ́sẹ̀ rẹ̀ kó mójútó ọ̀nà jẹ rẹ̀ má fi ọ̀nà tó ń ti ń rí ṣe má fi ṣàwádà wọ́n jẹ́ ẹni tó ṣe kó ní pàṣẹ fún lọ́wọ́ àmọ́ tí ó ti tẹ́lẹ̀ kan fún ọ. eléyìí jẹ́ ti pé ọba ẹlẹ́dàá wa ṣe àwọn ọjọ́ ọdún fún wa ọjọ́ ọdún ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún kò sí ọjọ́ bó ṣe lè pọ̀ tó yọ padà tán náà nì tó bá ti di pé a gbé ẹnu lé ijó àkọ́kọ́ kọmọ péjọ gbẹ̀yìn náà ti dé gbígbèsè ayé wa ṣe rí nù níjọ́ tó ti délé ayé iná ìlànà tí ń fi hàn pé ó kò jọ kàn ó ti ń súnmọ́ kú lójoojúmọ́ ànánìsìn wọn ti yọ kó nu nítorí wa fún apá lò láyé tòun ti dínkù à ń sọ mọ́tàrí lójoojúmọ́ ni ìwé ẹ̀ka máa tara àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ rántí pé áàpù ń dọ̀kà ọdún ìjẹta là ń sọ pọ́pẹ́ dé tán lónìí ńkọ́ ọdún ti tán ètò túmọ̀ sí wípé oníkálukú kó gba fífẹ́ rẹ̀ lọ oníkálukú mójútó ọ̀nà iṣẹ́ ìṣe rẹ̀ ó sì máa ládùá lórí iṣẹ́ rẹ̀ olú akọba fàlùbáríkà sí kọ́lá nàkó ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ látọ̀nà jíjìn wọ́n ti lù kan lọ sí lùkà nítorí àti lọ sọdún pẹ̀lú àwọn èèyàn wọn nítorí àti lọ sọkùn ẹbí pọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn alhamdulilayi lẹ́yìn èyí tá a ti ṣe kọjá fún ọdún bíi jọ́mẹ́rin yìí báyìí kí kálukọ́ máa palẹ̀ mọ́ láàárọ̀ báyìí láti padà sí ẹnu sẹ́ẹ̀sì rẹ̀ láti padà síbi pípẹ́ rí pé nítorí kọ́mọ́gà fi ayọ̀ bá ọ̀rọ̀ ara rẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà tọ́sínú ilé náà ló wà èsì tó kì dálẹ̀ wà wọ́n pé ń ti sọ́tẹ̀ tí ń bọ̀ bá tọ́tẹ̀ tí ń bọ̀ bá wá parí ọwọ́ àtẹ̀tẹ̀ lọ síbi iṣẹ́ náà síbẹ̀ Islam fi hàn wá kò fún wa lọ́nà tó ṣe pé kò ní rọrùn fún wa láti ṣàyè ó gbà wá láyè ṣùgbọ́n kò gbà wá láyè káyè wọn náà wo ojú ọdún àtijọ́ mẹ́ta gbogbo ẹ̀ka bá ti kó ojújọ́ mẹ́rin tí ò tó ó tó torí de eléyìí ẹ̀kọ́ ní kálukú wa ọjọ́ ike ọjọ́ ká dánmà bọ́ọ̀lù lọ bóun yóò bá sọ̀lẹ̀ nídìí tó òun ọ̀rẹ́ aláàjọ ọ̀dẹ́lẹ̀ àwọn jọ́ọ̀mà tìlú kan padà sílùú míì lẹ́yìn ìgbà tó tún káyìn olúwa kọ́ bá wa sọ wọn lọ olúwa ẹlẹ́dàá ọkọ́ lédè wọn àwọn ẹni tó ti jẹ́ pé wọ́n padà sẹ́nu fẹ́ wọn ní gbogbo àyíká yìí olúwa kọ́ bá kálukú kálùbáríkà sílẹ̀ ọ̀nà olúwa ẹlẹ́dàá kọ́ làákù kálukú wa kọ́ wa kálukú fi oore títẹ́ tí bá ń ṣe gbogbo kálukú lọ́wọ́ sókè subhanallahumma wa bihamdik ashhadu an la